bá tún ọba tí sámọ̀ júbà àwọn bàbá rẹ̀ tọkọjọba. ọba ló gbọ́mọ̀ sọ. nítorí àdáṣe ní òun ní ìbọ̀ gbọ́dọ̀ òun ní orí olóyè ìṣáájú yọmọ sọ́tì gẹ̀gẹ̀dẹ̀ gẹ̀dẹ̀ ògúnlọ́lá lórúkọ sòun àkọ́kọ́ jẹ́. lóòótọ́ sọ̀hún kéètàn ìwé lábẹ́rẹ́jọ àyíṣà kí onígòrò gòrò àdàdà mẹ́rù mọ́jà onígògò ń kò jagun ẹlù sí àpà. ọba ọ̀run ayọ̀ ní gbọ̀ngbọ̀n lọ́tàn máa mẹ́rin wá ọmọ rẹ̀ di àyà ìjà lálá bàbá mi ògìdán ti fọwọ́ ọjà sọ̀hún abilé abilé sọ̀wúdà sí abilé ọ̀fà láàrin àbòrò ọ̀dẹ hàn bí agogo àbíbẹ̀ǹbẹ̀ òrókù bí òjò yóò fọwọ́ tì ọ́ gẹ́gẹ́gẹ́ bí bàbá ọmọ ti fọwọ́ tó mọ́. àtijọ́ kí ọ̀rọ̀ àpáti olúmọkò tí kógun lójú tọ̀sán tòru lẹ́fà wọlé lóríṣà wọlé kò jẹ́ kí eléǹgbẹ̀mọ̀dé mọ́ gbẹ̀sẹ̀ lọ́wọ́ olùbàjẹ́ ààrẹ àkókòtà ṣuṣuṣu ọ̀fà ọ̀nàyọ̀ àti ọba lábẹ́ bámbí ọba bámbí ọba ìbá bàbá mi àbàtọ̀ ọba ńṣòkòtò. ọba ya márùn-ún táwọn aya rẹ̀ márùn-ún bí ọmọ ìwúrò kọ̀ọ̀kan gbogbo wọn wọ́n jọba ìkúmọ̀ èdè ńlọkọ àgbọ̀nyín ọmọ aláàfin yọ̀ọ́lé ìlọ́sibí tó ìjẹ ààrẹ ọmọ egungun oko ààrẹ alikiliki èdè àdúbọ̀ àdúbọ̀ tí mo wí ọmọ àjàṣe olùsòro ọ̀pọ̀n ọba ṣe gbèlè gàrẹ múmebí láàrin lọ bá gbé àtẹrẹ kan rí ọyànjú ọlá gandan pọn ikú mọ èdè ńlọkọ àyèná elégùn mọjọ alábá owó ṣẹndi ó ní àdó agbáyéwò àrólọ́fìn ìṣọ̀kùnrin àrí àpọ̀jù gbogbo ọmọkùnrin tẹfẹtẹfẹ ikú mọ́yèdé lọ́kọ̀ àṣàdé ará ìràwọ̀ àṣàdé ògún ọmọ àdí òrìṣà oko níyàdó wí bọ́lá tán àwùwọ̀n bọ́lá bá dojúdé àṣùwọ̀n ṣùwọ̀n àkẹ́sí ọlá èrò kòkòkò nílé ikú mọ́yèdé lọ́kọ̀ ogúnrún ogúnrún tí mo wí yí ọmọ ìlú àgọ ni ìrìyà akíntúndé ọ̀wọ̀ ẹ̀sọ̀ láti fádígbé ọmọ ẹ̀yọ òjejò ogun lábí ọ̀wọ̀ ẹ̀sọ̀ lákínlọ́fẹ̀rẹ̀ èjò òṣè ní ẹ̀rọ yakata yakata òjárìdí ìsápá ìbígúnlé ìbàdàn òjì aṣọdún àrùn nínú gangan ìgbè tí ìgbè bígúnlé ajáde tó ń tọkọ bí ẹlẹgbára ìgbè lẹ́yìn gbogbo àgbààgbà àbàdàn òun náà yọ fọwọ́ tì ọ́ gẹ́gẹ́gẹ́ bí bàbá ọmọ ti fọwọ́ tó mọ́ ìkúyà jòlú ojú aburú mọ̀kú àdì òun ní nàná òbí ababẹ mú tọkàntọkẹ ní gbọ̀ngàn lẹ́ẹ̀kan mọ ogun rùn àrí akọ ikọ̀ ìyẹ́kùn. lóògùn ọ̀fẹ́. kò náà yọ fọwọ́ di ọ̀ gẹ́gẹ́gẹ́ bí bàbá ọmọ ti fọwọ́ dọ̀mọ àti gbágun lójú ikú ilẹ̀kẹ̀ tí gbé orí àtẹ̀wọlé àjàṣà dúró ń lo ọkàn ló bí ọmọ èṣìkì àrí akàn ìkàn òun bí ẹni ọ̀ bàbá. òkìtì òkè àkè àdínlẹ́gàmbàrí wọlé àyíbò akata àtàtàdá ògúnwẹ̀ǹdé ọláòyè tí jẹ́ òrùmọ gẹ́gẹ́gẹ́ apáṣẹ àbí gbogbo ara lómúlómú ọmọ akélébé àrí aṣoko ṣẹ́ńbé àbàjá àti má jẹ́ ìgbàṣà àdìgún eléèbó àwọn àjíbọ́lá ọba tí gọbì tó yí ṣógun àdìgún ọ̀kín alára àgbà ìdá àjíbọ́lá yọ̀nú ẹgbẹ́ dáradára àtàdégùnkẹ́ adégòkè ọkọ̀ pàtẹ láyọ̀dé ọmọ egungun oko àtàndá adégòkè ọmọ ti fọwọ́ tó mọ ìta olóńdó ọmọ mi délé ọ̀rẹ́ òṣù ọlọ́run ọba dáadáa iná wọlé bàbá kọ́ta agbọ́ṣáṣá ogun mọ́ṣá agbọ́yà àyàwó yà ìdá olóńgbò dọ́gbọ́gurú tí ọ̀tara jẹjẹjẹ ní ifá firi pọ̀ ń gbọ́ òpẹlẹ firi pọ̀ láàtàn àwọn òrìṣà kéékèèké firi pọ̀ lágbẹ̀dẹ agodi náwọ̀dé àgbà òró ọ̀dẹ mú jẹ yóò fọwọ́ di hó gẹ́gẹ́gẹ́ àtòyẹ́wù mi alábí ọ̀kín ládi méjì ládẹjọ́ gbogbo ọ̀la àfọlábí báńkọ́lé ọmọ tinúrin ajíkòbí dèjì ọmọ ìgbàlẹ̀ dèjì alábí ológun dé ogun lérè ìjọjà àdógó nírò lọ náà ìwọ wọn náà jágbó ìdá ọ̀mẹ̀ títí tó fi dé àgbóhùn kálàfí ijó àlàbí ọ̀tí ọ̀tọ̀ náírà dí ìbọn nígbó òkú dọ̀nà ní gbogbo rẹ̀ àgbà ní ọ̀bá mo tiẹ̀ ti dàgbà mo kú òní mo dé kékeré sáà lè gbé kọ́rùn lọ sínú oko. ọ̀gá mi fọ́ yẹn mu ẹ tọmọ ọdún mélòó ń gbà náà. bí ọmọ ọba mọ̀ tán ọmọ àmọ́ ọba àwígbọ́ sórí bí àwígbọ́ ni bàbá ìtàn. lóòótọ́ ni. ìwọ̀n ẹbí mi ní gbogbo àsìkò tí mo wí wọ̀n wọ̀nyí ṣùgbọ́n ọ̀rọ̀ òun sojú àbúrò mi tí wọ́n fi lé mi. <laughs> Oh amúbí ẹyọ ràn lọ́wọ́ bàbá rẹ̀ ó fọ̀ ṣe ọ̀làwà ni àmọ́ wọ́ọ̀kín ọlá òní pẹ̀kun agbórí owó kàwó bàbá aláwúwo òṣùnkàkà tówó nípa bàbá òye ewúṣì. káàbọ̀. òun náà gbélé ọlọ́kalẹ̀ láàfin kó tó tẹ́rí gbàṣọ. àtọ́ látúndí àlàó ọmọ eléèkó àrán ọlátúndí ọmọ bá mi gbẹ́ fún arágádá ṣíbà múlòjú ọkọ̀ òye ládùn kọlùkọlù dákúmọ́ kọlù mi ọlátúndí ẹni ládùjẹ́ àlàó bá kọlù yọ fẹ̀bọ̀ jura bàbá mo pé lọ́lá bàbá bí òye bàbá wẹ̀mí. bí tí mu tí òjò bẹ́ẹ̀ ni mu tí ọ̀dà ọkọ ìlàdò ìkú ọtí ìkú ẹ̀mú ìkú àgàdà gidi ìkú àwọn òkúrọ̀ amọ̀ tí mo mọ́jà bàbá wẹ̀mí. Ah, gbogbo wọn ní àfọwọ́dì ọ gẹ́gẹ́gẹ́ àǹtí ìjọba ló gbọ́mọ̀ sọ lọ́jọ́ tó ti pẹ́. sẹ́ẹ̀rì bá òtètè lọ́ba tọmọ̀wé láàfin bí ìtaríjó borí ọmọṣẹ́ tó dẹ̀yìn ṣe ọ̀gá wọléwọlé làjàgbé ọ̀gbìn ṣe kan èkó tó wá jọba ó gorí àkàṣọ ọ̀nà tí ó fi bọ́ ṣẹ́wúrẹ́ bàbá bẹ́ẹ̀ náà ni mo dẹ́rù nǹkẹ́ òdórí àrùtó wá lé téńté bí ọmọ tuntun òyìnbó funfun ọ̀dọ̀ balẹ̀ fọba láàfin sọ orí iwájú ọmọ dẹ́rù nǹkẹ́ ni bàbá olómi ń gbé wọ́n tuuru níjọ́ tí ó kò ní kó parí ìjòyè ọjọ́ ọjọ́ náà jọ kàn ni orímọdégún yóò fọwọ́ tì ó gègègè àṣàlámì àjíbóyè àjàgbé baboyè láyọ̀ àjàgbé mo lóògbó lóògbó orí mádégún èmi ló tó fẹ́ fọba jíjẹ ṣe. bàbá fẹ̀yìntọ́lá àyọ̀ká onígbàgbé ọlọ́yẹ̀ká ragolo lẹ́dọ̀wọ́ kápájùbà alẹ̀ digi alọ̀lọ̀. bàbá mi lọ́yẹ̀ká tí ó kọ tó dùn ún lẹ̀dọ̀mọ́ torí bá kú bá fọmọ́ alẹ̀ ní ìjà fẹ́ dóró sáyé àdó. ọ̀rọ̀ gidi ni o. ọkọ̀ ọjọ́ láyé fowó rorò lẹ́dọ̀mọ́ àjàgbé bàbá òye láyọ̀. ọ̀gá gbogbo ìgbà tí àsìkò bá tó wẹ́rẹ́ lọ́mọ rẹ̀ òre àkànwọ́ ọ̀làdùn ní gbogbo bàbá mọ́kànkàndínlógún ní ọ̀fọwọ́ tí ó gẹ́gẹ́ bí bàbá ọmọ tí fọwọ́ tọmọ rẹ̀ ti gbàrúgbùrúgbù tọmọ rẹ̀ lẹ́yìn àwọn ọmọ ilé àpò ọmọ bọ̀ ọ́ ṣàbí ọmọ ṣàgbó yòró ọmọ òṣìfà péré ọmọ alágbó ṣàbẹ ni wọn ọmọ ọdàbà rẹkẹndé ẹyin lọmọ bàrùbá ẹlẹdùn ẹṣẹ ọláyẹnkú ọmọ ọdẹ bára etí ọyà máa bẹrẹ iṣẹ máa gbọn kájú máa díjọ péré máa gbọn kámọ ọlọjà ńlẹ àríyé kẹrọ lọ́wọ́ ọlọba níkà ó fọ ṣe bẹ̀rẹ̀ gbẹ́ni ògùn ẹ̀ ó gbẹ́ni àfẹ́ ògbẹ́ni gbogbo ní onínú ẹnu gbogbo ìjìnlẹ̀ rò àti ìwé àtọ̀gbà ẹ̀kọ́ bá lé. káwọn ọmọ ìjà ló bá yé. ìwé àtàgbà ẹ̀yọ́ bá sí. ọlọ́mọ ìjà ló ọba. àti ìwé àtàgbà ẹ̀kọ́ bá lé. ọlọ́mọ ìjà ríjà ọba. ọlọ́mọ ìjà ríjà ọba. Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní Ògùn Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Oǹdó Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹkú ìnáwó àfihàn sọ̀hún tògbómọ̀ṣọ́ o adéọ̀pẹ lórí ọba bàtàyọ̀pẹ lẹ́sẹ̀ ọba ẹkú ìnáwó ọjọ́ o Ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹkú ìnáwó ọjọ́ ọlọ́run ó jẹ́ ká fayọ̀ sí ààfin náà o àfàyọ̀ ló lẹ́rìn àtayọ̀ ẹkú ìnáwó ọjọ́ yóò Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Kwara Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Niger Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Sokoto Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Kaduna Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Kano Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Bauchi ẹkú ìnáwó ààfin sọ̀hún tògbómọ̀ṣọ́ adéọ̀pẹ́ lórí ọba bàtà ọ̀pẹ́ lẹ́sẹ̀ ọba ààfin náà ọlọ́run ó jẹ́ káfà yọ̀ lóo nǹkan wa ọlọ́run níjọ́ bàjẹ́ lágbára ọlọ́run Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Bọ̀rọ̀nú Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Dongola Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Bilanto Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Anambra Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Benue Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Cross River ẹ kú ìnáwó ààfin sọ̀hún tògbómọ̀ṣọ́ o ọlọ́run ní bá nǹkan wá jẹ́ ààfin náà ọlọ́run ó jẹ́ káfa yọ̀ lóru yóò mọ̀ ṣeéṣe fún wa ọlọ́run ní jásà ṣe tì Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Imo Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ bẹ̀ndẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Rivers Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní òkè òkun Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí ń bẹ ní ìlú òyìnbó Ògbómọ̀ṣọ́ parapọ̀ tí bẹ ní gbogbo àgbáyé gbogbo yín la kíkẹ ẹkú ìnáwó ọjọ́ Ọlọ́run ní bàǹkà wa jẹ́ yọmọ ṣeéṣe fún wa ní sàṣetì iṣẹ́ wa tá à ń ṣe Ọlọ́run ó fi bùkún sí o ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run ó jẹ́ ọmọ yìí ṣe àgbẹ̀ tí ń roko ànírúlẹ̀ tí jó ń gbọ́ ọ ẹni tí ń ṣiṣẹ́ ìjọba ọkọ̀ ọba ò ní sa lẹ́sẹ̀ ẹni tí ń ṣòwò ọlọ́run jẹ́ aṣòwò àbòdì pàdé o gbogbo àwa tá à ń kọrin náà ọlọ́run ní já fẹnukọ a máa rí ṣe lágbára ọlọ́run àní síbí o ẹkú ìnáwó ọjọ́ ọlọ́run jà pààyàn lọ àfin náà o ìbùkún tó pọ̀ àgbègbè ọlẹ́dùn ní ire ni ọ̀bùn mú bọ̀ bí owó ni ọjà mọ́ jàmbá ọmọ ajagun gbadé orí ni ọjà mọ́ ṣàgùn. àgàn orí mògùn jẹ́ ọkọ̀ àlàájà ọmọ ajagun gbadé orí ẹni jẹ́ òjèwé lọ orí ní mògùn kò ṣiṣẹ́ pẹ̀lú òdodo àkàn olórí aṣẹ́gun òṣètè bíi arọ ni. káàbọ̀ wèrè lẹ́sìn ń gbé lẹ́sìn gbé ní làgbẹ́ ọkọ̀ láròǹkẹ́ ìjánu ní ogun mọ́kẹ́sìn àkàn òrìjàjò ogun bàbá gbọ́dọ̀ wọ babaláwo babaláwo alọ́dọ̀ wọ fábàjì gbọ́dọ̀ wọ ṣègùn àwọn ṣègùn pápá alọ́dọ̀ wọ ṣe bàbá gbọ́dọ̀ wọ alálùfáà tí ń kéwu wọn lọ́dọ̀ wọ yárábì tíjọ́ lọ́wọ́ ọba bàbá gbọ́dọ̀ wo onígbàgbọ́ wọn lọ́dọ̀wọ́ jésù ọba olùgbàlà bàbá gbé ọ̀rọ̀ ògbómọ̀ sọ́dọ̀ wà kàn wó lẹ́nu ní alọ́dọ̀wọ́ olódùmarè ọba àtọ́dá gbogbo wọn àjànàkú ọlọ́run yìí wọn máa jago gbádé ibi èrè bá kọjú sí ibẹ̀ lèrè wọn. àkọ́kọ́ lẹ́nu ní ọ̀nà tó lọ́lọ́ yìí wọn máa jagun gbádé abánisọ̀rọ̀ mọ́tò nìjẹ́ kéétètè bínú oyèwùmí bàbá rẹ̀ ló bí wàá rẹjọ kéyà aláwì ìfẹ́ aláwì tẹ́lẹ̀ lọ́mọ àjàgùnbádé onídùgbé àbíkúnṣolóògùn dèké ọba tọ́láyà dín dòdòdò àbíkúnṣolóògùn dèké ọba tọ́láyà lálọ́lá tó òkú. ọlọ́run ní o. ìlẹ̀kùn ọ̀lẹ́dùn ní ọmọ dáúdù lálẹ́ yẹ ònú ọ̀làǹgọ̀mí ọmọ bàbá lágàtà kan ó lálẹ́rù ọmọ òjèjì. káàbọ̀. ẹ̀yin ọwá wo mèmí òjò àtàn òbí tí mi sẹ́mọ̀ tí mi lù tí mẹ̀kẹ́ lé bẹ̀ ní migi òpó. lóòótọ́. òótọ́ ni bẹ́ẹ̀ náà ni ọ̀làdùn ní ọ̀làníyànnú àkàn ó lálẹ́rù ọmọ òjèjì àkàn ó abọ́lá mi lù títì. ọlọ́run ní bọ́lá ẹ̀yẹ́ wo kò lọ̀rọ̀ sí ọba dáwà ń kọ̀nú rẹ̀ tí ọ̀kọ̀nú ara rẹ̀ oṣù bara rẹ̀ lẹ́rù bọ́bá jí agbádé borí amúrùkẹ̀ lọ́wọ́ agún wà láàfin àwa lé tèǹtè bí ọmọ tuntun lórí ọ̀la bàbá rẹ̀ mo bí wọ́n títí pé nítorí kíni ọmọ ajagun gbádé là wà gógùn bàbá ẹ̀ ní kó dìtẹ̀ ní ẹlẹ́ni. ọ̀gá bẹ́ẹ̀ òtùbá aníyì káyé bí olódùmarè ajínigbé ojúmọ́ ṣe bí ìyàwó aníyì káyé bí olódùmarè òṣùpá ògbómọ̀ṣọ́ àgàwọ́ ọlẹ́nu ní kọ́lọ́mọ́jì ọ̀wọ̀ lọ́sàn kan mọ àjàgùn pàdé onídùgbò òṣùpá àgbébì kan mọ lù ọmọ àjàgùn pàdé àgbélé mọ̀ ń dára òkó oúnjẹ ìgúnnugún bà ló lé ojú tó lé ojú tó gògò òṣìbí tọwọ́jà erin òtò nílò àgbàrá òjò bá borí sọlẹ̀ ní làlújá òṣùmọ̀rẹ̀ pẹ́kọ́rọ́ yìlù ká níjọ́dọ́ṣù bá lé lọ́wọ́ rẹ̀ kárùn-ún àkànhó àníyì lóye ọmọ àjàgò bàdé àbọ̀lá wulẹ̀ bí ọmọ tuntun àkànhó àbọ̀lá mọ́lẹ̀ bí òṣùpá ọlá rẹ̀ wá doṣù ọ̀mọ́lẹ̀ kedere sí gbogbo wa wípé ọba sábà ti lọ́wọ́lọ́wọ́ kò ṣe é bá bínú lọ́wọ́lọ́wọ́ ọlọ́ba olórí àṣìkí oṣù ìtúnlọ́pọ̀ èèyàn ọlá rẹ̀ wá dodo sàn rẹ̀rẹ̀rẹ̀ bí omi olúwa ló ọmọ àjàgò bàdé ọba tí ọba àjàgàn ó àríwájòyè ọba tó dádé owó ọba tó tẹ̀ pa rẹ̀ kẹ̀. ọba tí ìpè kátàkà fi kú ọba tí gbogbo tí fi rọrùn alágèjì ọba lọgbà gbá gbọ́tẹ̀ wọlé ọba tó lé tẹ̀m̀bẹ̀lẹ̀ kún jìnnà jìnnà bí ẹni pé ọlọ́ọ̀kú ṣubú ọba tí ń kọ́tẹ̀ ká ní agara máa dẹ́ni tí ń bá ń taari ẹni ẹni àti inú gbẹ́ tó ti ra rẹ̀ sójú ọ̀nà ọba tí gbígbọ́ ọ̀sẹ̀ ọba làgbọ́ arínúgbàdúgù sí ilé tí ní ṣàkọ́ràn sí èwe ìkànléyà àkọ́ràn sí àgbà àgbàdí ọba nímọ̀ àkọ́ràn sí ọ̀yẹ́ ẹ̀kọ́jọba etí ọlákún ọba abẹ́tú ìlú káràbí àjèrè àkànwó aláyà ló lè gbélé ńlá. ojoojúmọ́ lẹ́yẹ àdàbà ń bọ̀ gèrè lọ́kọ́ ṣe bẹ́yẹ lé ọgbọ̀n. Bena ne bene gade eyo ko to wizan na ye ledi di bo gbogbo nde yo ko nde o giri. Ado bi ma ra ro alabala nu ni emo ba si gbogbo nde yo ko ba fe ni eje omo wi giri go bene kan ẹ̀rí ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nílé gọ́njà lójú ọmọ ajagun gbadé ń wá lọ síwájú ìlú ẹ̀ ní àgàwọ́ ọ̀làdùn ní ọba tó fẹ́ràn ìlú ẹ̀ ju gbogbo lọ ọjà òyìnbó ọmọ wípé lẹ́nìkan wá olówó ṣe gbogbo tán ọba tí ń fojoojúmọ́ mọ̀lẹ́ kiri bí aládì bí ń dín mọ̀lẹ́ nìbàdàn ní mọ̀lẹ́ ògbómọ̀ṣọ́ ilé támínà sì ní tún mọ nílùú Òṣogbo ó ní bẹ́ẹ̀ bó bá kọ́lé wọn òótọ́ ni bẹ́ẹ̀ náà ni àkàn ó kọ́ ilé kan ara kan àkànwọ́ ọ̀gbìn ọkọ̀jú rẹ̀ sọ́jà àjàgùn ọkọ̀lé ènìyàn tán ọkọ̀ di mọ́tò rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ náà ni màá jagun pàdé ọkọ̀lé fọ́ọ̀mù oṣù ọkọ̀ fáyàfá ìwọ́n kọ́ lé ọ̀hún tán ìwọ́n kọ́ tẹlẹ́gàn náà mọ ẹnu ẹni kan ò lè gbọ́rọ̀ ẹ̀gàn bó bá yọ ṣáàfi sọ̀rọ̀ òtọ́ ni bẹ́ẹ̀ náà ni àkànwọ́ ọ̀làdùn ní ìtúpàkà àdémọ́bìnrin ọ̀tọ̀ ni àbáta abọ́síà ẹ̀yìn kọ́ wa òwìtì rẹ̀ fún bàbá lé dáná àkẹwọ́ ọ̀làdùn ní dára ojúlé ọba bòmí lọ. yọ̀ọ́ mo fojú kan lé gbọ̀nsẹ̀ àkànwọ́ ọ̀làdùn ní ibi ilé ọba bòmí lórí. gbogbo ẹni tí ọba gòkè àràfárí kọ́ká lọ sáàfin sọ̀rọ̀. gbogbo ẹnikẹ́ni dọ́bá ti fojú kan gbà láìlé ọba Ògbómọ̀ṣọ́ olúwarẹ̀dọ̀mọ àlùjánà. ebi ọba fùrọ̀ yálà yá ẹni tó ṣe ẹ̀ níbẹ̀ wọn. gbogbo èèyàn tí èèbá sọmọ gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé irọ́ lọ̀rọ̀ yìí ọmọ náà jà námọ̀ ìlú àìrè àgànwọ́ ọlẹ́dùn ní ọmọ àjàgùn gbádé ojú ẹlẹ́wọ̀ mọ́ ọmọ àjàgùn gbádé kì í ṣọkọ wọn bẹ́ẹ̀ ní wúdù wọn tó ọkọ̀ àlàjàgùn pa torí rògbòdò bí ẹ̀yìn èkó. òní ni sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹtọ̀ ọdún nineteen seventy eight. lágbára lọ́wọ́ ọba lánàá ọba lónìí ọba dídí ayé àìnípẹ̀kun ọba ayérayé olórí ọba àti ìfọ̀bá jẹ. àgànwọ́ ọlẹ́dùn ní ilé tá a ṣí lónìí ó tura àbó tura fowó àtura fọ́mọ àtura fáìkú bọ̀rọ̀bọ̀rọ̀ ti rí parí àwọn wà tútù ń tọ̀sán tútù ń tọ̀ ọ̀làdùn ní níbi ó ń bẹ̀ la gbégbéwé rere ọ̀pọ̀lọ́wọ́ bí ó ọba sí àgànwọ́ ọ̀làdùn ní níbi ó ń bẹ̀ la gbé omi lánilé oyún àgbégbọ̀n ọmọ ọmọ wẹrẹwẹrẹ ilé aládé àwọ̀ lé lọ́mọ ọ̀sán wò òpó lé yóò kiri mọ́lẹ̀ àbòyún ilé ọmọ bìtìbìtìrì àgàn àti òrí bí wọ́n parí àwọn wà bẹ́ẹ̀ gbé ní àkàwọ́ ọ̀làdùn ní agbèrè rẹ̀ àbẹ́ gbèrè àdégbẹ́ lórí ọba bàtà ọgbẹ́ lẹ́sẹ̀ ọba àkàwọ́ ọ̀làdùn ní ayédèdùn tayo bàbá mi àkàwọ́ lẹ́pọ̀ níyọ̀ ńlọrọ̀ àkàrà aṣubú sí ayéèrè àlékún níyọ̀ àdùn lọ fún gbogbo wa àgòjò ní orénú ẹnu gbogbo ìjìnlẹ̀ àwa ìkọ́ba lóòrò bá lóòrò nílùú nílò wa. ìdọ̀bálẹ̀ lẹ́kọ̀ọ́ bá wa. àìkọ́bá lóró nílò wa. ìdọ̀bálẹ̀ lẹ́kọ̀ọ́ bá wa. àìkọ́bá lóró ẹ̀ ó jìyà. ìdọ̀bálẹ̀ lẹ́kọ̀ọ́ bá wa. bẹ́ẹ̀ni àìkọ́bá lóró ẹ̀ ó jìyà. ìdọ̀bálẹ̀ lẹ́kọ̀ọ́ bá wa. àìkọ́bá lóró nílò wa. ìdọ̀bálẹ̀ agúnbàjẹ́ kọ́kọ́ ṣe bí tàwọn la wá ń wí aṣeburúkú ẹ̀kú ara o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ agúnbàjẹ́ òlódó ẹnu gbóngbó lódó wọn. bẹ́ẹ̀ni o. ẹ wá wó sàkè èbó ti ń ṣèṣe ọ̀rá ẹ wá wé gbọ̀ngàn bí ń ti ń ṣe bí ẹran abẹ́lé kò ló ń fa ara wéjò ní kò lóró tọ́ka. mọ̀nàmọ́ná kárìbọ̀ náà bí ẹni pé ọlọ́pàá náà ìlórí ògúndẹ̀rẹ̀ máa fọyín wà àgùntàn ibi wọ́n ń gbé ń bàbá ẹ̀ ṣeré ìbẹ̀ làbẹ́ ti bẹ́ wọn lọ́wọ́ gbẹ̀gẹ̀dẹ̀ ìbọn ọmọ wa lè fọ́ ọlẹ́rán tí àbànújẹ́ ó tún máa dọ́gbọ́n fún gbogbo rẹ́mi jẹ ẹ ò ní san ẹ ò ní ṣàìsàn abanijẹ́ ò ní wọ́n nílé dókítà nígbà kankan yóò mọ rẹ̀ yín láti inú wa ẹ ó sì mọ jókiri láì rírù àwọn ni rí. àwọn afẹ́tẹnu ẹ̀ ní gbọ́ èkúté létí ọjà kọ̀ mọ́tò tí ń dọ̀bẹ ni wọ́n kọ́kọ́ ṣe bí ọbàjẹ́ ni wọ́n yìí yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ìgbọ̀rọ̀ yìí ọ̀bàjẹ́ mọ́ ojú ti pín ìyá wọn ojú ti bàbá wọn tó ojú tọmọ ojú tẹ̀gbọ́n ojú tàbúrò ojú tọmọṣẹ́ ojú tọ̀gá ẹ̀ṣẹ̀ ọ̀gá wọlé gbùrùgbù ọlọ́run dojú ọ̀rọ̀ yìí tẹlẹ́gàn ọ̀tá yọrùsọ ojú tẹni torí mi ti ń mọ́jú ojú tẹni torí mi ti ń mẹnu ojú tọdẹ rẹ́rẹ́ oníjàmbá ènìyàn torí mi tọ́ ẹ̀rín dùn wọ́n wọ́n lọ́ọ̀rẹ́ kókò gani èmi náà gúgú kọ́ ẹlẹ́dàá mi ni ọ̀ràn orin àyẹ̀ ó ti ré kọjá bínú gbogbo ẹni tí ń bá ń bínú dáre forí sọlẹ̀ kó bínú kọ́rọ̀ alákejì. ìjọ ọgbọ́n báyìí wọ́n ní ọ̀lọ́ tó yàn. mo kí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá nílé lóko lódò lẹ́yìn odi ìdàdùn tọ́jà gbáró sàgbè ló ṣe légede eléyìí tó so gbájẹ̀ ló so gbàkọ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ní gbogbo wa. bẹ́ẹ̀ ni Ògbómọ̀ṣọ́ ògbómojú gun bá bàbára wa gan òbórí ẹlẹ́mọ̀sán ni wá ọmọ àfòkójà ọmọ àfòkòsòkò ṣe máa múṣẹ́ ogun mọ́ṣẹ́ ọwọ́ òtí bí ogun òre bí ogun káfá ìbánijà kákọ́ni ló nú akínkè bí ọ̀tàjà kọjá ogun òbórí ẹlẹ́mọ̀sán ọmọ àfòkótẹ̀ dúró ajílété ni wá ọmọ àfòkólájà òbórí ẹlẹ́mọ̀sán lọ gbàgbàgbà àti gbolóyè kalẹ̀ lọ́wọ́ òkú ọba ajílété ọgbọba aládégbàyàtọ̀ mọ́ lọ́wọ́ ogun tó fẹ́ kó wọn lọ ilá tí yọba ìlú ní kòtò ọ̀fẹ́ ṣẹ́ẹ̀dì ṣòro àbùdámọ́ra bíi ayérédò tó bọ̀rọ̀ gbogbogbò àgbàmọ́ra alu Ògbómọ̀ṣọ́ lóde kò délé wíbí ọba délé wọn àwífẹ́ bọ̀ra wọn àbọ̀rọ̀ gbogbogbòrò ògùn bẹ́ẹ̀ ni òkùnkùn lónìjọ́ kan fojú ajílété ọba lónìjọ́ gbogbo àfà ìbáwọjà abáwọjà báwọn jórelé Ògbómọ̀ṣọ́ adágẹ́mọ̀ fọ̀hún àmọ̀tẹ́ni tí yìí Ògbómọ̀ṣọ́ là adágẹ́jà bí èṣù ọ̀dàrà òtọ́ ni bẹ́ẹ̀ náà ni èṣù ọ̀jàbẹ́ nìkan ọ̀rọ̀ ọbọ̀ mọ̀ ajílété bá ti jí ibi iṣẹ́ rẹ̀ nílò ìgbò Ògbómọ̀ṣọ́ bá ṣẹ́ni tí ó ṣègùn mọ́nú bá a bá fọwọ́ lẹ́rọ̀ wọn àkọ́kọ́ ṣe bá a lójo ni bẹ́ẹ̀ lọ́tọ̀ lójó ọ̀tọ̀ lójó ọ̀tọ̀ lójó ìlú akínkanjú ló gbọ́mọ̀sọ́ ẹ̀dákẹ́ ẹ̀ mọ́ forúkọ ojó pé ìlú mi ògbọ́mọ̀sọ́ ń bá ọjà bọ́ ọlọ́gbọ́n ló òṣèbárẹ́ lọ́mọ ajílẹ̀ tẹ́ ń bá ló ààrẹ ṣe ògbọ́mọ̀sọ́ ló ní káfíjà sínú kágbèdè ẹ̀rín kágbèbí mọ́nú káṣe bí ayò kájọrọ̀ ànádé ìlú mi kojú mọ́ tó mọ́ ògbóni ẹlẹ́mọ̀sọ́ ló níjọ́ kan ìjà òótọ́ ni bẹ́ẹ̀ náà ni Ògbómọ̀ṣọ́ ló lè fi ìrìn àjílété lọ́lọ́dọ́ gbogbo bí ogo bí ogo ẹ wá òkú ogo bí ń dín pa kíkan tí ó ti kú odò òun pòun ẹ̀ bẹ́ẹ̀ ni ikú ẹwà ń pò fẹ́ ikú ara rẹ̀ ní ń pò ó dẹ ẹ̀yin ò rí ikú dẹ́rẹ́bà ikú mọ́tò bí ti ń pa dẹ́rẹ́bà tí ń pọ̀pọ̀ èrò. ọlọ́run sọ wá ń bẹ̀. ikú ogun lọ́pàá kíkanjú ọmọ ògbómọ̀ṣọ́ mẹ́rin ti ń bẹ lọ́rùn àpàpàǹdodo àwọn méjì ń bẹ ńlẹ̀ tí ń jò wèrè. ikú ogun lọ́pọ̀ lóòtú akíndọ́lá tó kúkú ogun bẹ́ẹ̀ ni ọ̀lọ́ sójú ogun. ikú ogun lọ́pọ̀ gágun sítú àlà ó tó lọ sógun tí ọ̀padà ṣẹ́rí alẹ́ òtítọ́ ni bẹ́ẹ̀ náà ni ìjà gbòòrò ọ̀tẹ̀lú ogun olówó orí ńlọ́pọ̀ bá wa ọlájì Babájídé Ọláyọdé Àjàgbé Ọ̀kín bàbá àlùfóyè ikú ogun rọ́pò kágun bùrẹ́mà Adétúnjì Àǹdé ọmọ Táíwò sílé lọ́rùn. ọ̀gágun Kwara. àwọn méjì tí ń bẹ nílẹ̀ tí ń jò wèrè ni wọ́n yọ ọ̀gágun Adékúnlé ńṣẹ́ wọ́n yọ ọ̀gágun Adéníran ńṣẹ́ ojúbọ̀rọ̀ káwọn méjèèjì yé fiṣẹ́ lẹ̀ lọ́dọ̀ ìjọba ẹni tó ti níṣẹ́ tọ́wọ́ àdògúdàgèdè tọ́dẹni tí ò níṣẹ́ lọ́wọ́ mọ́ bẹ́ni gbogbo ẹni tí ọ̀bá ti níṣẹ́ lọ́wọ́ ò lè lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ò sì lówó lọ́wọ́ olúwa rẹ̀ ti kú ìwọ̀n ò tí ì gbèsè ni àdá Ògbómọ̀ṣọ́ dín sanpó lọ́jọ́ tó ti pẹ́ wọn ò rérè gbòjẹ́ ọ̀gá Ògbómọ̀ṣọ́ yẹ̀nà yẹ̀nà títí wọn ò tí ì jèrè ọ̀nà Ògbómọ̀ṣọ́ lágbára tí gbogbo ara ṣiṣẹ́ bí àjànà kú wọ́n ń jẹ̀jẹ̀ lírí lájọ́lájọ́ lolongo wa ń bẹ̀ bá wọn jẹ́ yẹ ẹni ẹlẹ́ni la kó ṣiṣẹ́ sì láyé ní ago ti dáyé la ń ti ń ṣiṣẹ́ títí tó fi lọ́jọ́ ní ago òrèrè iṣẹ́ rẹ̀ jẹ́ gbogbo ìgbà tí mo bá ronú kọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ Ògbómọ̀ṣọ́ àwa dàbí ẹnkórì tiwa ní ká gbọ́ àwọ̀ ọ̀tẹ̀tì ká fọwọ́sowọ́pọ̀ ká pàmọ̀ràn pọ̀ ká máa ra wọ́ra síjọba pé kí wọ́n ṣíjú àánú wò gbọ́mọ̀ sọ kí wọ́n jẹ́ káwa náà òrèrè ìjọba jẹ ìwọ òṣìjú mí èmi òjù ọkín lọmọ lámẹ ó ṣe fún mi là fi bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ àtúngbé tẹni tó tó darí tẹni tí ń bọ̀ àmọ̀ àgúnláyín kọ̀ọ̀kan mi bọ́ bá ti lè rí àrí àgúnláyín kọ̀ọ̀kan mi ẹni tọkàn lọ́mọ ní gbogbo wa ń bá giri òde là ń ṣàgbà ilé kan bí ìbò ẹni tá a bí wa bí èèwù wa ẹni ẹlẹ́ni níyà wa lára gbogbo wa là ń jọ́ fi wà bàbá jẹ́sàyọ̀ ọ̀yọ̀ àìwálé ayé kámọ̀ lárùn kankan lára ìjà gbòòrò sí ní àrùn ìbàdàn àrùn kan ṣoṣo tí ń bẹ lára ògbómọ̀ṣọ́ nípa afẹ́ra wa nídàálẹ̀ ẹ̀júlé lọ ni wọ́n ní kú sí ń ni wọ́n ṣèkú ẹ̀ sí ni tí ń ni ká fẹ́ràn ara wa nínú ìlú wa gẹ́gẹ́ bíi ti ìdálẹ̀ ilé mi fi ń kọrin àtẹ̀pẹ́ bá a jẹ́ ìgbò àrùsà bá a jọ nígbàgbọ́ bá a sì jọ jẹ́ iye kan bó ṣe ọkọ pẹ̀lú ìyàwó bó ṣe ìyàwó pẹ̀lú ìyálé kódà bó ṣe aládùnmọ̀ gbélé lásán bá ń bá ń gbọ́ ìwọ́n ní ara wa ní fẹ́ràn ara wa ọba ní bá ń gbọ́ wọ́n ní ara ìlú ni kò ní fẹ́ràn ìlú rẹ̀ bára ìlú ń bá ń gbọ́ ìwọ́n ní ọba wọn ò ní fẹ́ràn ọba wọn gbogbo bikíbi ní àgbẹ̀ ń bá máa ń gbé ń bàjọ́ ní bora sùn lálẹ́ ìwọ̀n ní gbádùn oorun mo fẹ́ dé gbogbo ẹ̀ pé pé pé bí àwọn bàbá ìṣọ̀nà Ògbómọ̀ṣọ́ ẹ̀jẹ̀ àdìsá ìjò kámú tẹ̀mọ́dẹ

àṣìṣọ́ ọ̀rọ̀ pọ̀ bí aláṣìgbọ́ ẹ bá ń fojú níwọ̀rọ̀ yìí kẹ́ ẹ mọ́ bá mú tèmi mọ́nu òdodo ọ̀rọ̀ gúngún ní gún ni bí ẹ̀gún ọ̀rẹ́ ọ̀fẹ́ rọ àwọ̀ ọ̀fẹ́ tó jẹ́ òdodo ọ̀rọ̀ lọ́dára ó sì korò ọmọ Ògbómọ̀ṣọ́ gúngún ni mí mo wà lù mí mo mọ ah. lè ṣe mo wà tèmi náà ewu bá a a lè sọdẹ lówó. kẹ̀kẹ́gbẹ́ ọlọ́sà nílò wa. ọmọ Ògbómọ̀ṣọ́ nílé lóko lódò lẹ́yìn odi ẹ̀sùn mọ́ mi ní àhín alọ́rọ̀ kan àjọba ara wa sọ àtọkùnrin àtobìnrin owó lọ́ọ́ nílọ́ ọmọ bá bí ọlá ní gbajúmọ̀ jẹ́ tó o bá títí tó gboyè nínú ìmọ̀ gbogbo agbára tó o bá ní ọmọ dákun ìwọ náà ẹ̀yin ẹ kí ìṣèlú olókìkí mi gẹ́gẹ́ bí Ògbómọ̀ṣọ́ gbogbo agbára tí wọ́n ní wọ́n máa fi tún ìlú wọn ṣe ni ọmọ Ògbómọ̀ṣọ́ ìwọ náà wá fagbára rẹ tó lù rẹ ṣe tíwọ ẹnìkan bá ń tiẹ̀ ń ṣe gbólóhùn aṣọ ọmọ Ògbómọ̀ṣọ́ gbẹ̀yìn òtì sígùn kan wá fi gbogbo agbára rẹ tó ní wá fi tó lù rẹ ṣe dákun ọmọ Ògbómọ̀ṣọ́ àfòǹsà kókó bẹ̀ ọ́ àfòǹsà làṣà bẹ̀ ọ́ àfògùn ọ̀jàlú bẹ̀ ọ́ àfaríyekẹ́ bẹ̀ ọ́ àfọ̀rànyàn bẹ̀ ọ́ àfagànjú bẹ̀ ọ́ àfògóbè ọmọ Ògbómọ̀ṣọ́ dákun wọn náà wàá tún lù rẹ̀ ṣe mọ̀ sì gbọ́ wọn ní mọ́ bàǹbà ń bẹ lẹ́yìn òdi àmọ́ fẹ́ràn ara wa ju inú ilé lọ tá a bá wà nínú ilé àmọ́ ṣe gẹ́gẹ́gẹ́ síra wa ọmọ Ògbómọ̀ṣọ́ má gbọ́ wọn ní mọ́ ni ní máa bà nǹkan jẹ́ ni ọmọ Ògbómọ̀ṣọ́ dákun mọ bíọ́ ni ọmọ Ògbómọ̀ṣọ́ mọ bíọ́ ni dákun wá tún ìlú rẹ̀ ṣe ìlú tiẹ̀ ni ìlú tèmi náà ni gbogbo agbára tá a bá ní ó ká wá fi tó lu wa ṣe ìgbọràn sàn jẹ bọ lọ ìfetísílẹ̀ sísàn ju wúrà àti fàdákà lọ ọmọ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní bá nǹkan wa jẹ́ o owó lọ bá ní ọlá lọ bá ní ọmọ Ògbómọ̀ṣọ́ wá fi tó lù rẹ ṣe ìwọ náà wá dáṣẹ́ lẹ́nu lù rẹ kò sí ti pọ̀ tí èé tán rántí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílé òkèèrè ń jọ sí ọmọ Ògbómọ̀ṣọ́ dákun wá fi ọ̀rọ̀ rẹ sínú ilé Ọlọ́run ní bá nǹkan wa jẹ́ o iṣẹ́ wa tá a ṣe ọlọ́run ní ṣe níṣẹ́ oníṣẹ́ ọmọ ògbómọ̀ṣọ́ igi yìí ṣe é fín káyẹ́pà tọ̀hún ṣe é fín káyẹ́pà igi ọ̀tàn náà ọlọ́run ní jẹ́ igi ọ̀tàn náà wa o ọmọ ògbómọ̀ṣọ́ ọmọ bẹ́ẹ̀ ọ́ ni oyè ọmọ ṣe é ṣe fún wa ọlọ́run ní já ṣàṣetì nǹkan wa ọlọ́run ní jẹ́ ọ̀bàjẹ́ nǹkan wa ọlọ́run ní jẹ́ ọ̀bàjẹ́ yọ ọmọ ṣe é ṣe fún wa ènìyàn ọlọ́run àkàngbé ọmọ onídẹ̀wùrẹ́ ọkọ̀ rúùtù ọkọ̀ awó bíi pé nǹkan wọn ò ní bàjẹ́ ọ̀rẹ́ rúùtù àṣàbí yóò mọ̀ ṣe é ṣe fún wa àkàngbé tí òjò nílẹ̀ rẹ bọ́ bá dọ̀la lẹ́bàbá onílù nǹkan wọn ò ní bàjẹ́ òmò ń gbádùn ẹ̀. nǹkan lòlówó yìí bí n ti ń rọ tútù bẹ́ẹ̀ ni rọ gbígbóná tọ́lọ́wọ́n bá mi ó jówó rọ tútù sọ́dọ̀ gbogbo wa. àmì o. nítorí pé òun ló ṣe é ṣàyé jàgídí lọ bẹ́ẹ̀ni nǹkan bá ń ṣakọ bí ọ̀bá lówó lọ́wọ́ olúwarẹ̀ ọ̀gbádùn àkọ́ ọ̀rọ̀ látọ́ ní. ìjọba òwúlẹ̀ pàǹgìlára rí gègé lúwe kò sọ́jà tí èyí náà tán orúkọ owó la mọ̀ tí jẹ́ bẹ́ẹ̀. owó ní jẹ́ ṣe sànńdè ńlẹ̀ torí owó ní bàbọ̀ ń fi ṣe sànńdè lọ́nà oko. owó ní jẹ́ ṣe jímọ̀ nílé nítorí owó ní mọ̀ lè fi ṣe jímọ̀ lọ́nà oko. òótọ́ ni bẹ́ẹ̀ náà ni ẹni tó bá lówó ní lára bẹ́ẹ̀ni ọ̀bá lówó ara fàwé ẹ̀yà. ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọba àkọ́dẹ́kun bá má jówó ọṣẹ láìsí lọ́dọ̀ gbogbo wa nítorí gbowó la fi ṣe gbogbo kò sì ṣe é fi kánjú wá tipátipá ò ṣe wọ́wọ́ ọmọ ò ṣe fi bínú bí gbogbo èèyàn tí máa ń fi túláàṣì wọ́wọ́ olúwa rẹ̀ ń wájà àjọba ni àkájú lówó ń bẹ ní ọ̀run fẹ̀yẹ ti goro àwọn apanilẹ̀ lówó ń bẹ ẹlẹ́wọ̀n jìbìtì bí ọlọ́run ọba ọkọ̀ bí ọlọ́run ọba ọba bínú gbọ́gbẹ́ dídí ń lò lọ́ ń bẹ lábàdí ń jẹ̀ soṣù rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ lábúlé oko mo bí wọ́n títí mo ní nítorí ìkíni bàbá ní gbogbo ẹnikẹ́ni tí ń bá fìgànjú wọ́wọ́ wọn fìgànjú rọ̀ alákejì tí mi níbẹ̀ nìkan bá ń kí mi tẹ̀rí tẹ̀rí lójúmọ́ tí ń bá ń ṣàwàdà sí mi bá bá ṣe pé kè bá bò mí lówó lójú àgbo bí ìgbà tí ń fi mí ṣe yẹ̀yẹ́ lórí lójú mi bí òsì kí mi náà ní kí bá gúgú ya ń gbọ́ kí wá làǹfà ní ọwọ́ bíbà ayẹyẹ la ṣe ń lójúmọ́ èrò múlòwó owó lè kò ṣe é pàtó ajé oníre ògúgú níṣò ọ̀fọ́ mọ́làkàlàkà fọ́mọ nàyàlá jẹ́ jẹ́ oníre ògúgú níṣò oníṣọ̀ oòrùn tí wọ́n ń gbè ní oníṣọ̀ ògì àjẹ́ tí mú ní gbọ́wò di anamọ́nà yìí àjẹdágun mọ́nà mi ọ̀rẹ́ rẹ̀ ò ṣe é nà mọ́ owó kéré owó tóbi owó bàgbà jẹ́ owó gbàgbà níyì owó ní ìjọmọ ó ní yìnyín ní ìjọmọ ọtẹ òótọ́ ni bẹ́ẹ̀ náà ni owó ní ìṣòro ànádìrú mi ìgójúmọ́ ọdún mọ́ òótọ́ ni bẹ́ẹ̀ náà ni owó kéré owó tóbi owó ní ìṣòro ànádìrú mi ìgójúmọ́ ọdún mọ́ òótọ́ ni bẹ́ẹ̀ náà ni owó ní ìṣàrúgbó domido owó ní ìṣòkú àlẹ́ ànádàyè owó ní mú ní pé àbúrò ẹ̀ ní nílógún ọ̀fẹ́ nǹkan lówó owó ní kókó owó yẹmí owó ṣe ní owó dùn ní torí owó lára fẹ́ o lówó owó èkó owó ni fújà ni mo ní owó ni kúdí owó lè go àwọn àbọ̀dé Ghana ní dúnpọ̀ owó ní Chicago bèrè àgbàdì ń pariwo nù káàdì olówó lọ́wọ́ ajá ní ń gbó mo yíyí mo dáṣọ owó ní ń bẹ lọ́wọ́ olúwa rẹ̀ bẹ́ẹ̀yàn bá yíyí bọ́dà yí lẹ́rẹ̀ bí ọba lówó lọ́wọ́ olúwarẹ ò ní dájú gáàmù orúkọ owó ní jẹ́ kọ̀ǹfọ́ owó ní jáde òsì ní jáde yẹjú gbogbo ọ̀rọ̀ tówó bá yàn ju ti ilẹ̀ ní gbé kò sì yí ń dówó lù tí ò ní kú owó lọ́jẹ̀ baálẹ̀ kò mọ̀ orúkọ owó yìí ni olópin lẹ́nu tiwa bí olówó làgbà bí olówó òkèrè olówó gbọ̀rọ̀ kú olówó ni ẹ̀fún lọ́rọ̀ sọ̀rọ̀ odò lẹ́nu tálákà tí ọba lówó lọ́wọ́ bọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ ọ̀dọ́ bá ṣèké ajé àṣì òdodo ni bẹ́ẹ̀ni tí ò sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ tó bá gbọ́gbọ́n lọ́wọ́ wọn lọ́rọ̀ orí òtòlò. bẹ́ẹ̀ ni àìlólò ìjàmbá kò kọ́ di ẹ lọ́jà. òtọ́ ni bẹ́ẹ̀ náà ni ajé ní bojú ọ̀rẹ́ jẹ́ ajé ní sọmọ́nù bí òkò àwa ọ̀rẹ́ mi ò jẹ̀rí ọ̀rẹ́ mi ò kúrọ́ fún mi rí kọ̀tọ̀ mi rí ẹ̀bùnmi láṣìírí ẹ̀dákẹ́ ìyá mi lówó ni òṣì láàrin ara wọn ìwọ̀n ò ní yá olówó wọn ò sì ní fífún ọgbẹ́ òṣòwò wọn ọmọ fìtínà olúwarẹ ni ẹ̀wá lónìí ẹ̀wá lọ́la ni òní ijó olúwarẹ ó ní gbá iṣẹ́ mọ́ ìgbà wo lọ̀rọ̀ yóò wá ní dídúkù láàrin ara wọn ìgbọ̀ rẹ kòríkòsò máa ń fi wára wọn lọ́kàn balẹ̀ lórí irọ́ láṣẹ ń dorí owó tọ́ba ti gbọ́ pé kòríkòsò òtọ́ fẹ́ ta kòbìkòbì kó lé aṣáré aṣáboríṣọ gàngán bóde yàrá tán lọ dìgbò lugi apẹpẹ awolẹkùn mọrí alẹ ẹ bá ń sọ fún wa pé ń sì ń lé ẹni mo ní ó tún padà wà bọ́ bá dọ̀la. wọn ò ní dá yẹyẹ wá lẹ. ìrọ̀ bá fojú kan ní tí ọ̀fẹ́ yá lówó àfi ìdárò bọnu ìgbà tó ń tọ̀ ń bá pẹ̀yìn dà tó a yẹyẹ lẹ̀ ẹni tí ọ̀gbọ́n tó bú arẹ ni ó ló lọ́ ẹnu rẹ̀ púùlù ní ń fowó ta ẹran dúdú ní ń fowó jẹ ṣìnà ṣíṣe tìyẹ lọ́pàpọ̀ jù ìwọ́n gbàgbé pé ọlọ́run ọba ní ṣoṣo ní fi ṣẹ́yìn ni òdìdá ni bẹ́ẹ̀ náà ni ìkòkò kan bá ti fọ́ ó páàdì ẹni ìdààmú ajé bá di bá mọ́mọ́ bóyá yóò yánu ni bóyá yóò bòmí nílẹ̀ ní ìdààmú ajé bá bá fi dẹ̀rú olówó òótọ́ ni bẹ́ẹ̀ náà ni gbogbo àtọ́ dẹ̀ gbé àwọn omi gò mhm. ẹ̀bẹ̀ bọ́ bá gbogbo mọ́ wa lọ́wọ́ jaburata tọ́pọ̀ tààrà ń dojú wa kan bá rí ọlọ́kẹ̀rẹ̀ ìwọ náà wà á wẹ̀gbẹ́ alájẹsẹ́kù tó jẹ́ pé ìjọba àti ń ṣe gbogbo ayé lóore àpọ́nlé olówó ni ẹ̀dákẹ́ ẹ̀dàkùn ẹ̀ràn lọ́wọ́ ẹ̀yá mi lówó mo fẹ́ iṣẹ́ bọ́ọ̀ bá sọ fún lówó tó bá kankun sí ọ bí òtètè ràn ọ́ lọ́wọ́ ẹgbẹ́ alájẹsẹ́kù ọ̀ràn ọ́ lọ́wọ́ ìwọ̀n àmọ́ ìyánilówó iṣẹ́ ọwọ́ ìwọ̀n àmọ́ ìyánilówó iṣẹ́ oko ìwọ̀n àmọ́ ìyá dẹ́rẹ́bà tí ń máa ṣàgbà wà lówó pé ó rọrùn ra mọ́tò tara rẹ̀ ìwọ̀n àmọ́ ìyá oníṣòwò lówó pé kóró ń họ́dà ọjà ẹgbẹ́ àyàmọ̀ mo

bí ìwé ìyá ni a bá fẹ́ dìbò lówó pé kóró ń ṣe kàǹpé ẹgbẹ́ àyàmọ̀ lówó ṣiṣẹ́ lẹ́gbẹ́ tiwọn. kò sẹ́ni tó máa bùjá ọ̀nà bí olóko ṣe àárọ̀ bọ́bá yẹ ló ń dagi sí ọmọ màlú káàkiri àṣetòfò tí pàtí ń gbọ̀nà ẹ̀bùrú wọ ọ̀kọ́nà dayé ẹ̀tẹ̀. ọ̀rẹ́ wa tó bá fẹ́ gbọ̀nà ẹ̀bùrú lówó ẹgbẹ́ alájẹsẹ́kù ní tètè wọ̀ má àṣàpò ẹgbẹ́ wọn máa hùwà bí oníjìbìtì bí alágbèdá bí aláyà àṣà kéèṣùmọ̀ dárúgbọ̀n olè ìṣó kínkín ní bàdí jẹ níyẹ̀pẹ̀ bàdí ọ̀ṣọ́ṣẹ́ gidi náà ègbèje ọ̀rẹ́ wa bá ọba yáwó tètè sàn yìí kó lè rí bí gbà mí alájẹsẹ́kù yìí lẹ́gbẹ́ rẹ̀. ọkọ ọmọ yàrá wẹ̀gbẹ́ wọn. alájẹsẹ́kù yìí ẹgbẹ́ rẹ̀. owó yàrá wẹ̀gbẹ́ wọn. alájẹsẹ́kù yìí lẹ́gbẹ́ rẹ̀. àwa náà wà láwẹ̀gbẹ́ wọn.